Ah, mo tún kí ẹ̀yin ọmọ Yorùbá olóríire ẹ̀yin Yorùbá olóríire tí ẹ sì oríire dọjọ́ alẹ́ ẹ̀yin ọmọ Yorùbá tínú yín dùn sí Yorùbá ẹgbẹ́ yín ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ fi inú bá Yorùbá ẹgbẹ́ yín jà ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ronú aburú sí Yorùbá ẹgbẹ́ yín ẹ̀yin ọmọ Yorùbá tí. Tí inú yín ò bàjẹ́ sí bí Yorùbá ẹgbẹ́ yín bá ń ṣoríire mo kí yín jákèjádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín gan ẹ ṣe ẹ kú àdúrótì Ọlọ́run ò ní jẹ́ kí tiyín bàjẹ́ gbogbo etí tẹ fi ń gbọ́ mi Ọlọ́run ò ní jẹ́ kó di o ọwọ́ tí ẹ nà sí mi ẹ̀yin kọ̀ọ̀kan tẹ̀ owo sí mi ọwọ́ yẹn ẹ ní fi gbọ́mọ sí o. ẹ ní fi ọwọ́ yẹn gbọ́mọ sí ẹ ní bá wọn tòṣì láyé ẹ ṣe mo dúpẹ́ ẹ ẹ rí i pé fídíò tí mo ṣe lọ mo sọ̀rọ̀ nípa àwọn ìyá wa mi ò déédé sọ mo ní àǹfààní àti jókòó síbi tí wọ́n ti ń kọ̀dẹ́mu àwọn single lady àbí single mother mo á wò pé mo bá wọn ágìw mbẹ náà o mo bá wọn ágìw mbẹ àwọn tí mo bá ágìw Ọlọ́run dẹ̀ jẹ́ kí wọ́n padà gba tèmi wọ́n padà gbà pé bí mo ṣe bá wọn sọ lórí so mo disabuse mind wọn kó n bẹ níjọ́ náà ó ní mo wá fi wá rò pé ok kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní ní mind ìyẹn ni eléyìí tí mo ṣe níjọ́sí. Si tí mo fi ń béèrè lọ́wọ́ gbogbo wa tí mo ṣe níjẹta tí mo fi ń béèrè lọ́wọ́ gbogbo wa pé ṣé gbogbo obìnrin tó dálé mo sú tàbí ṣé gbogbo obìnrin tó ń dálé gbé tó ti kó ilé ọkọ àbí ṣé gbogbo obìnrin tó jẹ́ single mother ṣé gbogbo wọn ni wọn ò mọ̀ ọ́n ṣe ni that is the question tí mo béèrè nínú nínú yẹn then another question tí mo wá fẹ́ béèrè nínú eléyìí ni pé ẹ dákun torí ọlọ́run gbogbo àwa tí àwo wa tá ń fẹ́ látàárọ̀ tí wọ́n ń bá wa dọjọ́ alẹ́ yẹn àwa ọkùnrin tá ń fẹ́ yàwó láàárọ̀ táwọn ìyàwó wa ń bá wa dọjọ́ alẹ́ yẹn ẹ dákun torí ọlọ́run sáà ṣe ni ṣé gbogbo wa yẹn là á dáa ṣé dídá wa ló fà á tí obìnrin fi ń bá wa láti àárọ̀ dọjọ́ alẹ́ that is the question question yẹn dẹ̀ ni ìbéèrè ẹ̀ náà bákan náà mo tún fẹ́ kí ẹ sẹ́ndì ẹ̀ sí mi mo fẹ́ kí ẹ sẹ́ndì àwọn ìbéèrè ẹni tí ó bá lè pè mí kó bá mi sọ̀rọ̀ kó bí mi nínú tó bá fẹ́ bí mi mo fẹ́ kí ẹ sẹ́ndì ìbéèrè tàbí ìdáhùn kọ́ṣà tí mo bèrè yẹn sí orí comment section ẹ̀yin èèyàn mi ọlọ́run lọ́ba tó mọ ohun gbogbo tó lè so ohun gbogbo gbogbo tí mo gbé dání lénìí láti fi ṣe ọmọ Yorùbá lóore rẹ̀ gbogbo tí mo gbé dání lónìí láti fi so ọmọ Yorùbá papọ̀ ni ṣùgbọ́n tá a bá rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ọmọ àlè ẹ rí i pé ọ̀rọ̀ tí wọn ò lè bá tiwa mu ẹ má jẹ́ ká fi gbogbo ara bínú sí wọn ẹ jẹ́ ká mọ̀ wípé ẹ̀jẹ̀ tí ó wà mix papọ̀ yẹn bóyá ìyá ẹ̀jẹ̀ ya wọn ni Yorùbá tẹ́jẹ̀ bàbá wọn jẹ́ ti Ìgbò bóyá ẹ̀jẹ̀ bàbá wọn ni ti Yorùbá tẹ́jẹ̀ àwọn jẹ́ ti Ìgbò òun ló ń da ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín láàmú ṣùgbọ́n ẹni tí ìyá rẹ̀ bá wá jẹ́ Yorùbá tí bàbá ẹ̀ jẹ́ Ìgbò tí ẹ̀jẹ̀ ìyá yẹn bá le jù sí bàbá lọ àwọn yẹn lè ní mọ̀ pé ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà ni wọ́n wọ́n á sọ̀rọ̀ bó ṣe yẹ wọ́n ní ríra wọ́n rí i pé ọ̀kan nínú àwọn òbí àwọn làwọn gbọ́dọ̀ gbèsè yìí wọ́n á balance méjèèjì ẹni tó bá ṣe tí ò dáa wọ́n á sọ fún pé nǹkan tó ṣe ò dáa ẹni tó bá ṣe nǹkan tó dáa wọ́n á jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe dáa bákan náà nínú àwa ọmọ ọkùnrin ẹni tó bá jẹ́ wípé bàbá tàbí ìyá tó bí ni Yorùbá tí ó dẹ̀ jẹ́ wípé bàbá tàbí ìyá tó bí yẹn ìmú rẹ̀ ju ti ó lágbára ju ti ẹnìkejì lọ irú wọn ni wọ́n máa ronú bí Yorùbá bí àwọn tá a tún lè rí tí wọ́n ronú bí yorùbá nìyẹn yorùbá mi ìmọ̀ bọ́lọ̀ ń ṣe dá wa ọlọ́run ti dá wa dáa jù so mo ti jẹ́ kí ẹ mọ̀ pé tí ó kù tí mo gbé dání ní ìṣọ̀kan ọmọ yorùbá ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ yorùbá tábó wá rí àwọn kọ̀ọ̀kan tó ti forí gbèpè tó jẹ́ pé inú wọn ò dùn sí bí ìrẹ́pọ̀ yẹn ṣe máa wá lára àwọn kan tí àdánwò ayé ti bá tí wọ́n ti forí kó èpè láti ìdílé láti inú ìran ìdílé ẹ lè expect kí wọ́n ṣe dáadáa ẹ lè expect kí wọ́n wá ìrẹ́pọ̀ láàrin wa ẹ lè expect kí wọ́n fojú rere wo ẹni tó bá ń wá ìrẹ́pọ̀ ẹ lè kí ẹ lè expect pé kí wọ́n sọ̀rọ̀ ẹni tó bá ń wá ìrẹ́pọ̀ dáadáa. ọ̀rọ̀ tí mo béèrè ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ ká tanra wa jẹ mọ́ o ẹ má jẹ́ ká tanra wa jẹ mọ́ o ọ̀pọ̀lọpọ̀ márèjì tó ń forí sánpọ́n bó ti wà ní líkì ló wà ní gbàǹjà o ẹ má jẹ́ ká máa kó gbogbo àìsàn fún àwọn obìnrin yẹn èyí tẹ́ ẹ bá wá ní opportunity láti fẹ́ ìyàwó láti àárọ̀ tíyàwó yín sì bá yín kalẹ̀ wàláhì Ọlọ́run Olódùmarè ń gbọ́ ẹ̀yin àti ìyàwó yín làákàn sára sí o glory yẹn ò ń ṣe tàwa ọkùnrin nìkan o glory ọkọ àti ìyàwó ni torí pé ṣe mọ̀ pé ẹ jẹ́ ń ṣe àwọn sáàpù kéékèèké kan obìnrin míì máa wà tó ti wọlé ọkọ bọ̀ kò tíì bímọ tí ìdàrúdàpọ̀ fi wáyé láàrin wọn àtọkọ ẹ̀ tó kúrò ńbẹ̀ ọkọ míì tí ó padà fẹ́ níwọ̀n àbá àgbà tí ò tí ì bímọ fún ọkọ àkọ́kọ́ ọmọge náà ni ó pera ẹ̀ fúnrú ọkọ yẹn irú ọmọbìnrin yẹn pàápàá jùlọ tó ti mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ òun tí òun fi kúrò ń bẹ̀ tó dẹ̀ mọ ìyà díẹ̀ tóun ti jẹ lórí àdágbé àdásá bí ò tí ì jìyà kankan náà ìyá pé àtijẹ àtimu tẹ́lẹ̀ ọkọ ló ń pèsè ẹ̀ pé ó dẹ̀ ti wá kúrò lọ́dọ̀ ọkọ yẹn ṣe pé ó ti di kó kó yẹ struggle ẹ̀ ó times two torí pé bí ó ṣe jẹ bí ó ṣe mu òun náà ló gbọ́dọ̀ máa lé yóò tàn lé bí ó ṣe ṣe fábùrò bí ó ṣe ṣe fún ẹ̀gbọ́n bí ó ṣe fún bàbá bí ó ṣe fún ìyá. so irú obìnrin yẹn irú wọn ni mo sọ wípé ọ̀pọ̀lọ́ tó bá wẹ omi gbígbóná wò tí ò bá kú tó bá dénú omi tútù àárọ̀ wọ̀ irú obìnrin yẹn á wá pe ṣéǹsì ẹ̀ padà á wá decide pé ah tó bá ti ẹ̀rí ó ṣẹlẹ̀ nílé ọkọ ń bá padà fẹ́ òun á gbogbo ìwà àṣedédé táwa tọ́ ọ̀tá àjọkùnrin bá wá ń hù sí a máa wo ti ìpinnu tó ti ṣe pé this time around mo gbọ́dọ̀ gbélé ọkọ kódà bẹ́ẹ̀ kò ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá rí yóò mọ yóò mọ faradà yóò mọ wá faradà débi pé àwọn títí táwa ọkùnrin náà fi wá lè ronú pé ah ẹni tí mò ń ṣe gbogbo eléyìí fún tí ò ti torí ẹ̀ fi nílẹ̀ tí ò ti torí ẹ̀ sá lọ tí ò ti torí ẹ̀ fẹjọ́ mi sun ẹnikẹ́ni ah èmi náà mọ̀ gbọ́dọ̀ lulẹ̀ gbogbo tí mò ń ṣe ìnira tí mò ń fún ọmọbìnrin yìí mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ lò nílẹ̀ irú ẹ̀ mọ́ wáyé mọ́ ìwà tọmọbìnrin yẹn hù òun ló béèrè fún nǹkan táwa sọ yẹn tàbí ìrònú wa yẹn so tábà wá jọ wà látàárọ̀ táàjọ dọ̀sán táàjọ dìrọ̀lẹ́ táàjọ dalẹ́ ọkùnrin á wá jókòó síbì kan a máa lérí a máa fọ́ tata pé àwọn mọ̀ ọ́n ṣe ni ó mọ̀ ọ́n ṣe ó mọ̀ parọ́ e, kódà nínú mímọ̀ ṣe nínú ọjọ́ ọjọ́ ẹ̀yin méjèèjì tó dalẹ́ ìgbéyàwó yín tó dalẹ́ yẹn ó possible kó jẹ́ pé ìyàwó ẹ̀ ló play seventy percent role tí wọ́n play thirty ẹ má ẹ má jẹ́ ká ríra wa àwọn ọkùnrin ẹ má jẹ́ ká ríra wa rárá rárá rárá rárá now ìyẹn dúró bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìgbà tó kọ ọkọ ìnira tí àwọn ayé fi bá a ìnira tí àwọn òbí ẹ̀ fi bá òkè ṣe rí ilé tí wọ́n ti bí èmi mo ti sọ nínú fídíò kan sẹ́yìn rè ìdílé tí wọ́n ti bí èmi o ò lè o ò lè fẹ́ ìyàwó ẹ wọlé ní three months lẹ́yìn tí ẹ bá wá yọjú sílé o ò lè ṣe introduction kó tó ṣe introduction real introduction yẹn yóò ti tó oṣù mẹ́ta tẹ̀ ti fara hàn nílé wa torí pé ìjọ tẹ́ bá fi kọ́kọ́ wá farahàn wọ́n á béèrè question lọ́wọ́ yín pé hmm, ṣé ó sì rí ọmọ yìí dáadáa wọ́n á béèrè lọ́wọ́ ọkọ ó rí ọmọ wa yìí dáadáa kó tó fẹ́ kó tó sọ pé ó fẹ́ fẹ́ wà níbẹ̀ ni ó ti tó sùn mélòó tẹ́ ti ń bá bọ̀ kódà bọ̀ lọ́tọ́dún kan àwa ni tó èèyàn láàrin ara yín nìyẹn àwọn wà á fún ọ ní wọ́n lè ó lè jù sùn méjì wọ́n fún ó lè jù sùn mẹ́ta wọ́n fún àwọn wọn á fún ẹ lóṣù mẹ́ta yìí o kọ́ ẹ tún wá lọ tẹnu ara yín kó o tún stọ́dì ọmọ yìí kí ẹ rí i pé ìwà ara yín bára wa mu bára yín mu lágbájá ìwọ náà mọ rísìn tá a fi ń béèrè irú nǹkan ìlọ́wọ́ ọkọ ẹ o obìnrin kì í dálé mùsùlùmí wa o obìnrin tó bá ti kọ ọkọ obìnrin tó bá ti kọ ọkọ <laughs> kò ní padà sínú ilé yìí o ó tilẹ̀ jẹ́ wípé nítorí tẹ́ńkì àwọn àgbàlagbà ń gbà yẹn ni nísìnyí ó ti kọjá bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ pé obìnrin tó bá ti kọ kọ torí pé obìnrin míì ọkọ tó kọ kí ẹ̀mí rẹ̀ kẹ́ mọ́ lùsì ẹ̀mí ẹ̀ ó láti kú nílé ọkọ yẹn tí ò bá kú nílé ọkọ yẹn àìdá kẹ́ lùsì ẹ̀mí ẹ̀ tàbí kó yà wèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lè lè gbà lùsì ẹ̀mí ẹ̀ tí ó bá develop hypertension ó lè gbàgbé ó lè kankan mọ̀ọ́mọ̀ decide ìjọ kan kó lọ kódò ó lè decide ìjọ kan kó mókùn kó lọ ti bọ̀rọ̀ kó so. tí ò bá wá ṣe yẹn tí ìrònú bá ti pọ̀ lápọ̀jù ó lè yà ní wèrè wèrè tá a sọ ilé ìmọ̀sán mọ́ because tó bá ya wèrè tó bá ti rìn lọ àti rí ẹni tó rìn jáde nínú ilé tí àwọn èèyàn dẹ̀ discover náà lẹ́pẹ́ à ó mọ̀ ti jáde tí wọ́n dẹ̀ wá wá wá wá wá wá ten years to this time tán rí mọ́. ẹni tí mò ń sọ yìí ìgbà tí wọ́n wà á padà rí èkó ló ti kú o èkó lájọ ń gbé o ìgbà tí àwọn kan wà á padà rí àwọn òṣèré wa kan wà á padà rí òṣèré lẹ́ni náà ìgbà tí wọ́n wà á padà rí wọn wọ́n bá wọn pàdé ní Ondo town after bíi after bíi ten years tán ti lọ tán àrí wọn mọ́ tó ti yàwó tó ti wọgbó lọ. so ẹ má jẹ́ ká ríra wa púpọ̀ jù lótìtọ́ ni àṣà wa sọ wípé ọkọ ló lówó orí aya ṣùgbọ́n kó tí ò bá tí ì níyàwó ńlé náà kó tí ì pé tí ọkùnrin bá wà tí ò níyàwó ńlé kò tí ì pé a lè dá inú rò a lè dá ìmọ̀ràn gbà a lè dá decision take torí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta iná lọ́lọ́run ṣe fífi ìyàwó tì wá kájọ jíròrò ìyàwó mi o owó kékeré kan wà lọ́wọ́ wa ń sìn o báwo ni ká sì ṣe èmi ń wò pé bóyá ká lọ fira lẹ̀ èmi ń wò mo eh, mọ ibi tí wọ́n tó wò ìyàwó lè sọ pé à irọ́ iṣẹ́ tá à ń ṣe tó mú owó yẹn wáyé ẹ jẹ́ ká tún develop ẹjọ́ ẹ jẹ́ ká tún hype ẹ̀ díẹ̀ sí owó tá a rí yẹn ẹ jẹ́ ká tún dà lérí iṣẹ́ yẹn tá a bá tún dà lórí iṣẹ́ yẹn almost twenty times two or more nǹkan tó mú wá ní game ní ètò padà máa mú wá ẹ wàá jọ rò ó láàrin ara yín àti wà ìyàwó àtọkọ ẹ dẹ̀ jọ mú rìsọ́ọ̀tì rere jáde ńbẹ̀ ṣùgbọ́n kí wọ́n nìkan sọ pé ó dàrú kò ṣe ra ẹni o ìwọ obìnrin náà tó wà tọ́lọ́run ràn ẹ́ lọ́wọ́ nítorí pé ọlọ́run jẹ́ kí ọlọ́run jẹ́ kí apá rẹ ó kọ́wọ́ rẹ ó jí sówó tíwọ náà ti wá di ọlọ́run lójú ara ẹ̀ ó ti di ọlọ́run kò sí tó fẹ́ ṣe láyé tí ó sọ fọ́kọ mọ́ àwọn aráàta lọ́wọ́ máa fi lọ́pọ̀ òun wálẹ̀ òórì lẹ̀ tán àwọn aráàta yẹn náà ni wọ́n máa bọ̀ ẹ̀kọ́lé ìwọ àtọkọ máa jọ wà ten years fifteen years tó ti kọ́lé ọkọ rẹ ò ní mà ìjọ tọkọ bá mà ṣé kò yẹ kó lé ẹ jáde torí ó yẹ kí ọkọ yẹn gbà pé o lè pa òun the same thing náà fún ìyàwó tí ọkọ náà bá ń ṣe nǹkan ò ń ṣe nǹkan nínú ìgbéyàwó ẹ bóyá ilẹ̀ lọ́rọ̀ tàbí nínú kọ́ ò jẹ́ kíyàwó ẹ náà mọ̀ sí i ìyẹn ò sí nínú pé òun fi tọkọ hàn nítòun ṣe yẹn náà tíyàwó náà bá mọ inú rò ìyàwó náà máa wò pé ah bóyá ó lẹ́nìkan tí ń fẹ́ síta tó fẹ́ wíìlì ogún yẹn fún tó tọwọ́ tiẹ̀ náà bá ka láti tètè pa ẹ́ kí ìwọ tó pa òun ó náà ó náà gbérù ìgbésẹ̀ yẹn ká fi ọwọ́ ọ̀tún wẹ òsì ká fi òsì wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan là là là là ń ṣe tó jẹ́ pé owó ara wa la fi ń fà á ọ̀pọ̀lọpọ̀ àdánwò ló ń bá ọkọ tàbí ló ń bá ìyàwó tó jẹ́ owó ara wa la fi fà á. ìwà jáde ńgbà míì wà á lọ ro ẹjọ́ ọkọ rẹ fún ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ rẹ tó lọ ro ẹjọ́ ọkọ ẹ fún tastẹ́ẹ̀nì nǹkan tí ó ń ṣèwọ yẹn ló ń ṣe nínú ilé tiẹ̀ tó dẹ̀ mú mọ́ra ṣùgbọ́n gbà tí ó bàbá wọ sọ̀rọ̀ láyé ọkọ tèmi ò lè ṣerú yẹn fún mi tí ó sọ fún ẹnì yẹn because kò fẹ́ kó o mọ̀ pé òun ń jìyà ìwọ náà wá dúró lórí tí ọ̀rẹ́ rẹ sọ fún ẹ yẹn lọ́rẹ̀ tó jẹ́ pé lọ́ọ́ ló pa fún ẹ ìgbà tí ìwọ bá jáde ńlé ọkọ tán òun ó sì remain sílé ọkọ ẹ ẹ sì tọmọ àbọ̀ rẹ̀ yìí lọ òun ò ní kó lé ọkọ so ntálàìmọ̀ kan tó fi ń ṣera rẹ̀ ló pọ̀ òun ló tún wá drive mi dé ibi àwọn èèyàn kan tó jẹ́ pé ẹ̀ inú wọn kì í dùn sí nǹkan rere kò sí tó wá lè ṣe lórí íńtánẹ́ẹ̀tì ṣe bó ti wulẹ̀ kó dáa tó wàá rẹ ni bú ẹ sáà ni wàá rẹ ni bú ẹ sáà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí náà eh, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí náà fi hàn wá pé ìwọ̀n la gbọ́dọ̀ bínú mọ́ sírú nǹkan bẹ́ẹ̀ yẹn Yorùbá sọ pé bí ẹnìkan ò bá kí wa kí là ń rojú fún níbi tí ẹgbẹ̀rún èèyàn ti ń ṣàfẹ́rí wa ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá nínú wọn ń dùn sí dáadáa tí mò ń ṣe yìí ha ẹ̀dẹ̀ kan tó bá mi sọ̀rọ̀ lónìí ó tó dẹ́rù bà mí mo wá fẹ́ kí gbogbo yín farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ẹni yẹn bá mi sọ gbogbo yín náà á lè fi nǹkan yẹn ẹ tún lè fi kọ́gbọ́n ẹ má bá mi ká lọ. àlàáfíà fún wọn. ọ̀gá báwo lára o. àdúpọ̀ lọ́wọ́ lóhùn. ẹ̀jẹ̀ kan déédéé wò yìí àwa mọ̀ nìyẹn. ọ̀pọ̀ lórí tíátà tí wọ́n ti lọ. àwọn nìyẹn o. ẹ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí yín. ẹ̀yin kọ́ ni wọ́n ń sọ̀rọ̀ sí. ọjọ́ ọ̀la wọn ni wọ́n bàjẹ́. Hmm. mi ò ní parẹ́ fún. Hmm. bíbélì ní ẹ̀sùn fún olódodo yàtọ̀ yóò dára fún àti pé ní ìgbésẹ̀ ọwọ́ ẹ̀ àìsáyà three ten ìdẹ́kùn. ó sì ń gbé ní fún ìṣòro nítorí yóò burúkú. òwe ọ̀la àti ìsọ ó ní wúláìka aláwùdá ní rọ́bì ní wá wúláìka ọmọlúwùú. ó ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yẹn tó wà lójú ọ̀nà tó tọ́lọ́ máa jẹ ìjọ gèdè àríkíámù. Gbogbo wa sọ ní Nàìjíríà nàìjíríà rúpa wá wò àníyàn àgbáríta wọn dáhùn tó sí ìdájẹ́ ìdájẹ́ ìlú. Ó là káwá o, ẹ sọ̀rọ̀ o, ẹ wọn ní wọn bá wọn rí àwọn aṣáájú o lójú méjèèjì àwọn ti dín wọn onígbà bá pè wá níta ní ìṣòfò tí wò ó. Hmm. ó ní fáwọn ìlà ìdáríjì wò náà ó ní gbogbo wọn lẹ́nu ẹni àná ni wọn. àmíkà àmíkà. mo sọ fún ní má ṣe gbórí ilẹ̀ ẹ̀kọ́ jí hmm. má ṣe gbórí ilẹ̀ ẹ̀kọ́ jí yálà gbórí ilẹ̀ kò ṣe ìbàjẹ́ àtẹ́jọwọ́ ilẹ̀ bá ti jáde àtúntò ìdájọ́ ọmọ pípẹ́ jáde tí gbogbo ti jáde bẹ̀ láti padà. so bẹ́ẹ̀ bá gbóòrè mi mo dúpẹ́ lọ ọlọ́run ní ìkọ̀kọ̀ ní ìgbésí ayé mi ọ̀rọ̀ mi ọ̀pọ̀ díẹ̀díẹ̀ ẹ̀ gbòòrò mi. ẹ ṣe ojú òní. mo fẹ́ kẹ́ ẹ gbàgbé gbogbo èèyàn tó ń pé máa jó lọ mò ń wé yẹn kọ́ lè yan hmm. hmm. bẹ́ẹ̀ nǹkan kọ́ lè yan hmm. àmọ́ ẹ̀yin ló lè sọ fún wa pé màjá màṣá òun lógún ẹ màjá tó màṣá ògùn àgbè lọ ọlọ́run tó dá yín sí kò ní fi yín sílẹ̀ o. ṣé ẹ ti ṣeré sábẹ́ ẹgbẹ́ gbà kan ògbójú ọ̀rẹ́ lórí tó ń rẹ̀ àbí àdúgbò lórí àbí àbúrò ìṣòkòtò alágbẹ̀dọ̀ ó ti jáde tí ẹ bá rí èmi ọgbà pé igbó yẹn wà àgbà tí ó ti jáde tó ní ẹsẹ̀ láti gbogbo nǹkan kò ṣe ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ló yẹn wa. ta ló sọ pé ìṣẹ̀tì ò sí. bàbá mo mo ti sọ fún bóyá máa gbẹ̀yànjú ọ̀dọ́ bàbá náà ti tọrọ mi. ọ̀rọ̀ gbogbo ọ̀dún tá fi ń ṣe tíátà owó ọ̀dún tá fi ń sọ ìtàn ní tó dùn mí láyé.

Hmm. gbogbo aráàlú wọn kúta wọn náà lọ pàdé ẹ lẹ́nu bòde hmm. ló bá bọ́ sókè tí wọ́n alágbára dé jagunjagun ló ẹ̀yìn òkè yẹn yàgò lọ́nà aládéwé ń dùn hmm. kò sọ pé ọdún ńlá lágbára bàbá ọlọ́run padà lẹ́yìn yìí ọ̀nà gbogbo tó kọ kalẹ̀ báyìí tó ń alágbára dé o alágbára dé o. ó mọ̀ nígbà ọlọ́run la lágbára hmm. bó ṣe sọ̀kalẹ̀ báyìí bàbá ìjà lọ́ba kó sí wa kù ìjà ló ń wọnú ẹ̀ lọ hmm. ó wọnú aṣọ tó wọ aṣọ mi ó hmm. tó aṣọ yẹn lẹ̀ o ah. ìhòòhò ó sọ aṣá kúrò dọ́là kò lè padà wọnú mi táwọn alágbára wò. àwọn agbára bí òtọ́ lóhùn. thank you. so ọ̀n tẹ́jọ́ ń tún yín náà ká inú òní dìbàjẹ́ láéláé bẹ́ẹ̀ni bọ́dì bá ba yín sọ ẹ́ nìkan ọmọ yín lè mí jẹ́ ọmọ yín kiri nìyí bẹ́ẹ̀ni bọ́dì bá bu yín ẹ sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ni bọ́dì bá lè mí ẹni wọ́n ṣe ọlọ́run ti fi ọlọ́run sínú ayé yín ọláàwọ ẹ̀mí ìrẹ̀lẹ̀ ọlọ́ ẹgbẹ́ ìtajà kọ́kọ́kọ́ jẹ́ ọmọ ẹ̀yìn lá bàbá tó gbà bàbá tó bá ń sọ̀rọ̀ láyé bóyá ọba yẹn lọ́wọ́ ẹ̀kọ́ kan lára mu téèyàn lọ́wọ́ òun kọ́ lọ́rọ̀ o hmm. ṣé èèyàn ilé òun kọ́ lọ́rọ̀ o hmm. ṣé lówó òun kọ́ lọ́rọ̀ o hmm. ṣé èèyàn jọ òun kọ́ lọ́rọ̀ o Yorùbá ti pa ilé wọn ní ìwà onílẹ̀ sọ èèyàn ọ̀rọ̀ ní ọlọ́run gbẹ́bọ̀ wà ní kùránù ó yẹ náà nípa àlàáfíà òun ti iṣẹ́ ìsinmi tó tọ̀nà bàbá ọ̀rọ̀ ló ti ó ti dára kò ní dojúrú ma láyé láyé. wàhálà wàhálà gbòòrò ṣé nǹkan kan ló ń bọ̀ náà ayé ti mà wí ayé àmà àwọn ọmọ ayé ti gbọ̀. ayé àmà ní dáadáa jù ní lọ. ọlọ́run tó ń yarí kọ̀ wọ́pọ̀ o ọlọ́ gbogbo àwọn òjíṣẹ́ bàbá lórí ọmọ orí ògbà nínú báíbù ọmọ samuel yarí nu báíbù àgbúrò hmm. ọmọ amóhùn nu ànábì musa àgbúrò ọmọ ẹnu báíbù hmm. ànábì dàda ọmọ tuntun náà lọ́yàn lọ́yàn bí wọn bẹ̀ àti ẹ̀bí dáníẹ́lì tó máa ń sùn dàìmọ́ àná sí kankan tó yanjú wọn hmm. látàràdá ní gbogbo wọn dé ọmọ yóò rí àyà tó yà ẹ máa kúkà òfin ìyọ̀rọ̀ kan náà ẹ máa ju ọjọ́ gbogbo agbára ẹ yẹ lò fún ọmọ yín gbogbo agbára ìṣẹ̀lẹ̀ ẹ bá wà láàyè bá ní ọdún náà káwọn náà kọ́ ṣe kí ni ká ní ìgbèdékèrè. èmi ló máa bèrè fún wa fún ilé mi o àkókò kan ká sí pé mo ṣe fẹ́ kó mi fún yín bẹ́ẹ̀ ló máa rí fún mi. àbúrò àbúrò àbúrò bẹ́ẹ̀ lọ máa rí fún mi. ní pẹ̀lú ògo ọlọ́run àtàkìlẹ́yìn ànábì muhammad rasulullah sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ lọ máa rí fún mi ó di dandan kó dẹ̀ rí bẹ́ẹ̀ ọlá ilẹ̀ bá jẹ́ ọ̀dà lọ́sàn-án lóru kẹ́kẹ́ kó bẹ̀rẹ̀ àti jáde ló kẹ́ wọ́n ìdúgbẹ́ rẹ̀ so ọ̀rọ̀ yóò pọ̀ ẹ tẹ̀síwájú àmọ́ bàbá ẹ tẹ̀síwájú pẹ̀lú àṣẹ mi ẹ ṣàdúrà fún mi. Ah, bàbá mi ojú òní ojú òní sí i mi ò ní wá ayé tìta ẹ ní fi ọwọ́ yín ẹ ní fi gbé ọmọ sí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. aṣọ yín kò ní wọ̀ láì tó. àṣẹ àṣẹ àṣẹ. ẹ fi ọwọ́ pa wú ẹ fèrè gbèdó gbèdó. àṣẹ àṣẹ àṣẹ. ẹ ní lárí tó láyé àwọn ọmọ yóò dé lárí tó bẹ́ẹ̀ lọ. àṣẹ àṣẹ àṣẹ. olúwa ní jẹ́ ẹnu bàjẹ́ ọlọ́run lè dùn máa lè òye ti sọ̀rọ̀ sí i àmì àmì àmì. gbogbo ẹnikẹ́ni tí wọ́n jẹ́ ọ̀tá àlọ́síwájú yín wọ́n máa tọrọ jẹ gbẹ̀yìn lọ́wọ́ yín ní pẹ̀lú gbogbo ọlọ́run. àmì àmì àmì ìwà ìjọ tí wọ́n fi yín wọ́n kò ṣe wẹ̀ yóò fẹ́ máa yín lára. bẹ́ẹ̀ni àṣẹ àṣẹ ìjọ tí wọ́n fi yín wọ́n wẹ̀ yóò kàn yín gbọ̀ngàn. àṣẹ àṣẹ àṣẹ ọ̀dọ́wọ́ kẹlẹ̀dọ̀ lẹ́sẹ̀ mọ́tíbà yìí ní májèlé ẹ torí ọlọ́run ẹ wo tí ẹni yìí bá mi sọ sí wóróworó wèrè kan táwọn èèyàn kan máa kọ sínú sínú comment section i mean tí wọ́n máa kọ sí nínú tí wọ́n máa send message sí mi ẹ dákun ẹ wò ẹ wo méjèèjì síra wọn ǹdá ní òpèrè ẹ̀ ọmọ àlè èèyàn ni ó jẹ́ àmọ̀ pọ̀ máa lè lóhun ẹ̀yin tẹ̀ ń bú mi ẹ jèrè ojú òní tì mí ọ mo fẹ́ kẹ́ ẹ máa bú mi sí i bíbú yẹn gangan gangan ni mo fẹ́ kẹ́ ẹ máa bú mi òtẹ́yìn náà bá lọ wò ó ẹ rí bí tẹ́ ẹ bá ti bú mi ẹ rí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣàdúrà fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó pè mí tí ó ṣàdúrà fún mi àwọn èèyàn lẹ́nu ìgbà tí fídíò tó jáde láàárọ̀ yìí jáde ń sìn àárọ̀ yìí ni fídíò yẹn jáde o òní ni Friday òní ni Friday báyìí àárọ̀ yìí friday yìí náà la post ẹ̀ so another one ni mò ń rìkọ́dù lọ́wọ́lọ́wọ́ ní òní friday yìí náà so ẹnu ìgbà tí ó jáde yẹ tí o ti ju bíi six hours lọ sí seven àwọn èèyàn bíi méje ni wọ́n ti pè mí tẹ́tí bá mi sọ̀rọ̀ tí wọ́n ṣe àdúrà fún mi bíi àìmọye àwọn obìnrin ni wọ́n pè mí tí wọ́n ṣàdúrà fún mi so ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ ẹ̀ lábọ̀ tẹ́ ẹ̀ ń lọ kọ ọ̀kọ́ púpọ̀ sí orí ẹ eh, mẹ́sẹ̀gì ṣé wàá yẹ kí n bínú sí yín jù bẹ́ẹ̀ yẹn lọ wọn ni mo fi sọ pé bẹ́ẹ̀ nìkan ò kí wa kí là ń rojú sí níbi tí ẹgbẹ̀rún yẹn ti ń ṣàfẹ́rí wa gbogbo nǹkan tó bá kàn wíṣì ni òní ò jẹ́ tiẹ̀ òní ò jẹ́ ti ọmọ rẹ torí èmi gbogbo tí wọ́n bá rò ṣe mi tiẹ̀ ló máa jẹ́ ẹ̀ eh, tó bá jẹ́ pé ẹ mọ̀ mí dáadáa ẹ̀yin tẹ̀ ń ṣépè kéékèèké yẹn ẹ̀ níṣẹ́ wà láì ẹ̀ níṣẹ́ torí gbogbo orí kọ́ ló ṣe gbogbo orí kọ́ ló ṣe é ṣépè fún ẹ wo ẹjẹ ń pa ti ní síbẹ̀ yẹn àmọ́ ní ti ní kọ̀ wá rẹran gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin ìyá mi lóbìnrin bàbá mi lọ́kùnrin ẹ jọ̀ọ́ torí ọlọ́run ní nǹkan kan wà tí mo ti sọ nínú bíi fídíò méjì àbí mẹ́ta sẹ́yìn tí mo dẹ̀ fẹ́ ká ṣiṣẹ́ lé lórí. Réètì tí àwọn obìnrin tó àwọn single mother fi ń pọ̀ sí i kò dáa tó o. Lótìítọ́ àwọn ìyá wọn yẹn lè ní owó tí wọ́n fi tọ́mọ yẹn. Wàláì obìnrin lè ní owó tí ó fi tọ́mọ ẹ̀ tọ́jú pé tó bá kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ kò ní mí kò ní mí sí obìnrin pé even school tí ọkọ ń sanwó tóun bá kúrò lọ́dọ̀ ọkọ tó lè mú ọmọ lọ síbi tí ó ti máa sàtà still transfer iye tí ọkọ rẹ̀ gangan san ní skul tó wà tẹ́lẹ̀. ṣùgbọ́n ẹ lè rí gbogbo ẹ̀ tán affection tara bàbá yẹn kò ní jẹ́ tiẹ̀ so automatically ó máa láàkì àwọn nǹkan kò sí bí ọmọ yẹn ò sí ní láàkì àwọn nǹkan kan ojú mẹ́rin ló bímọ ojú mẹ́rin ló yẹ kó tọ́ ọ ntẹ́ fi ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé olórí burúkú nìyẹn ntẹ́ fi ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ di olórí burúkú nìyẹn ojú mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin tó bí ọmọ yẹn ojú mẹ́rẹ̀ẹ̀rin ni ẹjẹ́ kó máa tọ́ wọn ojú mẹ́rẹ̀ẹ̀rin ni ẹjẹ́ kó máa tọ́ wọn èyí tí mo wá ní mo fẹ́ kí gbogbo wa ṣiṣẹ́ lórí ẹ̀ kí ẹ dẹ̀ advice mi náà ó ṣeé inú advice yìí kí n tó fi ṣe fídíò mi jáde mo sọ nínú fídíò kan ní last well eh, last week pé hmm, ìyá mi ẹ̀yin tẹ́ wà nílé ọkọ ẹ̀yin ìyá wa àgbàlagbà tẹ́ wà nílé ọkọ ẹ̀yin ìyá wa omidan tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ ẹ̀yin wíwọlé ọkọ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún márùn-ún ọdún mẹ́fà ọdún méje ọdún mẹ́jọ sẹ́yìn mẹ́wàá hmm, ẹ jẹ́ ká rọra o ẹ jẹ́ ká rọra o ọ̀rọ̀ bíi tí ilé ayé yìí ń lọ ẹjẹ́ àjọ rò papọ̀ àtọkùnrin àtobìnrin o ẹjẹ́ àjọ rò papọ̀ àti ọkùnrin àtobìnrin o nítorí pé nínú bí ẹ̀yin náà ṣe ń rí ṣe tí gbogbo wa ń rí statistic tó wà lórí ọkùnrin àtobìnrin tí à ń bí ní ìsìn náà rí between twenty and thirty percent ni twenty twenty or thirty percent yẹn ní tọkùnrin twenty eh, eh, eh, seventy or eighty percent yẹn ní tobìnrin gbogbo yín náà lè dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n sà ń bímọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa àwa náà wọ́n àwọn statistic yẹn náà a dẹ̀ ń gbọ́ nínú nínú lórí amóhùnmáwòrán wa tàbí nínú íńtánẹ́ẹ̀tì pé résíò tí ọkùnrin tí obìnrin fi pọ̀ ju ọkùnrin lọ ń sìn lágbára mo wá ṣe àpèjúwe kan níjọ́sí pé ọ̀dà kátìwá pé kì í ṣe eighty kà seventy percent yẹn ni lóṣù kan tá a bá bí obìnrin tá a bá bí ọmọ hundred tí obìnrin wá jẹ́ seventy mo béèrè question náà nínú ní last time tóbìnrin wá jẹ́ seventy tọkùnrin jẹ́ thirty àsìkò tí wọ́n bá tó ẹni ìlọ́kọ ẹni ìgbéyàwó tí táàtì yẹn bá wá mú ìyàwó kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ nínú sẹ́fúntì ti àwọn obìnrin ó kù fọ́ọ̀tì nílẹ̀ ẹ dákun fọ́ọ̀tì yẹn sá lọ pa wọ́n ni ṣé àwọn fọ́ọ̀tì yẹn sá máa lọ pa wọ́n ni torí ìnira me and my husband àwọn àwọn eh, òbí wa àwọn culture wa tó introduce pé ọkùnrin lè fẹ́ ju obìnrin kan lọ kódà tó bá lè dọ́gba pẹ̀lú láàrin wọn ó lè fẹ́ ju obìnrin méjì lọ wọ́n mọ̀ tán sọ tí wọ́n rí ijọ́ náà lọ́hùn tí wọ́n fi ń hùwà léléyìí o tí wọ́n fi ń hùwà bá ṣe ń hù yẹn tàbí tí wọ́n ṣe tí wọ́n ṣe faramọ́ statistic wọn yẹn pé ọkùnrin lè fẹ́ méjì mẹ́ta ẹ dákun now nígbà tí àwọn obìnrin mẹ́ta mẹ́tàtì tí wọ́n ní opportunity àti lọ́kọ yẹn nígbà táwọn náà bá tó ń bímọ tá a rí ẹni tó bí márùn tí ó jẹ́ pé ẹyọ kan tàbí ó pọ̀ pátápátá méjì òun ni ọkùnrin ẹ so tó jẹ́ pé mẹ́ta yòókù obìnrin ni wọ́n ẹlòmíì bí méje tó jẹ́ pé tipátipá ló fi rọ́kùnrin kan bì. now ẹ dákun tẹ́ ẹ bá wá ro tara yín ṣe ẹ ṣe bá mi ro tàwọn ọmọ yẹn tẹ́ ẹ bá ń bá a lọ sórí pé dandan ọkọ mi ò gbọ́dọ̀ fẹ́ nìkankan pẹ̀lú mi ọkọ mi ò gbọ́dọ̀ ṣe kinní kan ẹ dákun torí Ọlọ́run ẹ wo kí ni ó jẹ́ èrè àwọn ọmọ wa yẹn lọ́jọ́ iwájú ńgbò làwọn ó ti rọ́kọ tiwọn tí wọ́n máa fẹ́ ní táwa bá dẹ̀ fi lọ́lẹ̀ ń sìn bó tilẹ̀ jẹ́ pé ní tí àwọn bàbá wa fi lọ́lẹ̀ kọ́ làwa ń tẹ̀lé ń sìn ṣùgbọ́n ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì yìí ti ń jẹ́ kó jẹ́ pé ní táwa bá fi lọ́lẹ̀ ń sìn ní táwa àwọn ọmọ wa tẹ̀ ń fọ́ọ̀sì wa to their own way of life ń sìn ni ló fi gbé pé tọmọ ti bá ti pé eighteen ọmọ eighteen tí ò tí ì mọ nǹkan kan tí ò tí kò tí ì lọ bì kankan lẹ́yìn school wọn ni ó ti di adult ó ti lè dá determine kí ni wọ́n fẹ́ jẹ́ nígbèsí ayé ẹ̀ so kíní yìí ṣì wà lọ́nà lọ́pọ̀lọpọ̀ now ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ó jẹ́ me and my wife bóyá wọ́n lọ ṣe eh, court marriage tàbí wọ́n lọ ṣe kan ẹ̀ẹ̀mọye ẹ̀ẹ̀mọye obìnrin tọkọ yín ti fún lóyún níta kí wọ́n wá lọ fún wọn lóyún níta yìí gangan gangan olódéńjọ́s déńjà tó wà ń bẹ̀ pọ̀ ju kí wọ́n fẹ́ sílé pẹ̀lú yín lọ torí àti lè ṣe aburú síra yín náà ó fẹ́ dogo pé à ah, tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí èmi náà wọ́n fẹ́ wá sí lọ́rùn ìyẹn máa wà ní ọkàn àyà àwọn obìnrin yẹn bọ̀tí ńgbà tí òfin yín mọra wọn ó ti fẹ́ ẹlòmíì ó ti fẹ́ obìnrin obìnrin bíi mẹ́ta mẹ́rin ti lóyún wọ́n ti bímọ fún níta ìwọ dẹ̀ máa pariwo me and my wife nínú ilé. You know, now obìnrin tó bá wá jẹ́ wípé ó padà ní àǹfààní àti mọ̀ tó dẹ̀ decide àti gbé ọkọ rẹ̀ lọ sí kóòtù ọkọ ọkọ gbàbẹ̀rẹ̀ wọ̀nyí kí ni ìpín àwọn ọmọ rẹ̀ ẹ oko kí loro sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀ oko ìparun oko ìparun now at the end of everything ọkọ tó ti wá rán lọ ẹ̀wọ̀n sí tó bá dé náà tó tún ní kó máa bọ̀ sí tọkọtaya lọ ni ṣe bí àwọn tó ti torí ẹ̀ tó ti torí ẹ̀ gbé lọ́kọ̀tù yìí àwọn náà ni ó padà fẹ́ pátápátá wọn ajé ilẹ̀ wọn afúnfún lọ́dún méjì àbọ̀dún mẹ́ta tó bá padà jáde àwọn yẹn ni ó padà fẹ́ tó ní lè ṣe nǹkan kan sí mọ́ tó ní rí nǹkan kan ṣe sí mọ́ so ó bẹ́tà ká fi èrò mọ́ èrò ká fi inú konú ká jọ rò pé kí la lè ṣe àwa ọkùnrin ẹ má jẹ́ ká ní ká wà ká ní confidence tó pọ̀ tó bó ṣe ń pọ̀ tó yẹn má ẹ jẹ́ ká gbà pé ẹnìkejì wa nìyàwó wa ẹ jẹ́ ká gbà pé àwọn ẹnìkejì wa ni ṣùgbọ́n àwọn ẹ jẹ́ káwọn ìyàwó wọn gbà pé olówó orí mi ni ọkọ mi ẹ jẹ́ kí àwọn ìyàwó wa gbà pé olówó orí mi ni ọkọ mi tán bá ti gbà pé olówó orí àwọn ni ọkọ àwọn wọ́n á pọ́nlé wọn á pọ́nlé wọ́n á ṣe bíi kúìn inú ọkọ náà ó dẹ̀ máa dùn tí ọkọ rẹ bá ń rí ìdùnnú nínú ilé ìdùnnú gidi tó ń rí nínú ilé yẹn kò ní lè rírú ẹ̀ ń ta ìdùnnú ti ta ìdùnnú ti ta tó bá jẹ́ the same level pẹ̀lú tinú ilé nítorí wípé ọkàn ò balẹ̀ ìtura irú ètò ń rí lára àwọ tó wà nù ilé ó lè bá. mo mo fi lọ́kàn ara mi wípé tí n bá ṣe sọ̀rọ̀ nípa ọkùnrin obìnrin ó yẹ kí n sọ nípa ọkùnrin náà gbogbo ọkùnrin tí ìyàwó rẹ̀ bá di alẹ́ tó bá kalẹ́ láti àárọ̀ tán jọ fẹ́ra wọn dalẹ́ ẹ mọ̀ ríra yín bí ẹni pé ẹ mọ̀ ṣe o ẹ mọ̀ ṣe o ẹ̀yin méjèèjì lẹ́jọ́ mọ̀ ṣe o àtìyàwó àtọkọ wọ́n tọlọréètì ara wọn ni o tí wọ́n bá tọlọréètì ara wọn nǹkan tí wọ́n fi hẹ́ǹdì ẹ̀ e kò ní í dáa rárá torí ìdí èyí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ yìí lọ títí mo fẹ́ kájọ ronú kájọ pé àpérò lórí pé òkè pẹ̀lú situation ratio tó ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin ṣé àwa obìnrin ṣé ká sì máa insist náà ni pé ọkọ wa gbọ́dọ̀ fẹ́yàwó mẹ́rin wa nílé tó lè túmọ̀ sí pé kó ti bà tètè obìnrin bíi mẹ́rin kan ti bímọ fún un kò dẹ̀ sí ń tẹ́ẹ̀sì tó bá padà kú gbogbo ogún rẹ̀ ó ti gbogbo àwọn ọmọ tó bí ìta yẹn yóò ti pín ẹ lógún nínú bọ́ọ̀ pa bọ́jẹ́ wo ló pa àwọn tó ń sá fún yẹn náà ẹ jọ pín ogún rẹ̀ tó wà nílẹ̀ ni kò sí tó ṣe sí yẹn. so instead láti wá máa ronú ìbànújẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ẹ jẹ́ àrò náà ẹ̀yin obìnrin ẹ fi orí ìkòkò sọ́dún ẹ ẹ ẹ mi àwọn my husband yẹn mi ò ní kò dáa ṣùgbọ́n ó máa kó bá ọjọ́ ó máa kó bá ìgbésí ayé àwọn ọmọ yín náà ń jọ wájú ó máa kó bá ìgbésí ayé wọn ètí ò bá kó sí bá sì ìgbésí ayé ẹ̀ tó rọmọ bí ọkọ ọlọkọ kan ní òfin lóyún ta kò ní lè wálé bọ̀tírù wọn náà bá ti bímọ kan tàbí méjì fún ọkọ yẹn inú ọtí máa dọ̀ pé ah, bíbí ni wọ́n bí mi èmi náà ti bí ènìyàn a máa gbé kúrò ní mind ntí wọ ò dẹ̀ fẹ́ ni kọkùnrin kóbìnrin mi wá bọ ìdúlé kóbìnrin mi ò bímọ fún kẹjọ kọjá pé ẹjọ ni ogún yẹn ni ẹ̀dá kò kíní bẹ́ẹ̀ bí ogún jogúnjogún ò tó ẹni tí ogún gbè àìmọye àwọn èèyàn náà ti jẹ ogún tó jẹ́ pé orí burúkú orí burúkú ló padà já sí fún wọn tí wọ́n dẹ̀ jẹ ogún tó tógún àbí gbà tẹ́ ń pélé mẹ́rin fún ọmọ ẹyọ kan tí wọ́n ń bá tóbi méjì mẹ́ta nǹkan tí wọ́n ń pínlẹ̀ bíi márùn fún un tó dẹ̀ wá jẹ́ pé irú ọmọ náà tó wá padà tọrọ jẹ káyìn sógun wá gbé nìyẹn tó yìí làwọn Yorùbá fi sọ pé jogúnjogún ò tó ẹni tí ogún gbè eléyìí náà ibí ni màá bá dé lénìí tí màá fi dákẹ́ lórí ètè yìí ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi sẹ́ndì kọ́mẹ́ǹtì mo fẹ́ ká mọ ibi tá a lè jọ gbé gbà. ẹ rí i pé kì í pé mò ń mú dandan pé obìnrin gbọ́dọ̀ obìnrin gbọ́dọ̀ aláwọ̀ kọ́kọ́ rẹ̀ fẹ́yàwó lé no ó ẹ jẹ́ ká jọ̀sọ̀ ẹ jẹ́ ọkùnrin ó rò káwo kí ni ọjọ́ iwájú wa ó ṣe dáa kí làwọn ni àwọn ọmọ wa ń kí ní àlè mẹ́rin ń ta tí ẹ jẹ́ ká jọ rò papọ̀ ojú ò ní tì wá a ní fojú sunkún ara wa ibi tí mo tó rí délé nìní títí ọ̀la màá tún mú mi wá sí ojú wòran yín ẹ ṣé gan-an.